Paracast. yíyẹ ni ọ̀dọ́ àgùntàn náà ní orúkọ olúwa tí ó ṣe iyebíye jùlọ a kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ síwájú ọlọ́run láàárọ̀ yìí ọjọ́ ìsinmi ìkejì ní ìrìn àjò oṣù ìkarùn-ún ọdún tí a wà nínú rẹ̀ àdúrà wa ni pé òní kò ní jẹ́ àṣemọ fún wa ní orúkọ jésù kristi olúwa wa ẹ kíyèsí ẹ fi ìbùkún fún olúwa gbogbo ẹ̀yin ìránṣẹ́ olúwa tí ń dúró ní ilé olúwa ní òru ẹ gbé ọwọ́ yín sókè sí ibi mímọ́ kí ẹ sì fi ìbùkún fún olúwa olúwa tí ó dá ọ̀run òun ayé kí ó bùsí fún ọ láti Síónì wá bí a ṣe péjọpọ̀ láwùúrọ̀ yìí àpéjọ láti fi ọpẹ́ fún ọlọ́run tó mú wa di ọjọ́ ìkẹwàá nínú ìrìn àjò oṣù karùn-ún ọdún two thousand and twenty àgbàdúrà pé bí a ṣe ń wá ojú ọlọ́run nínú ìsìn yìí ọlọ́run yóò kọ sí wa ní ọ̀nà ìyanu yóò sì bá ayé wa pàdé ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ a ó darapọ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì láti yin ọlọ́run nínú orin ìyìn àti ọpẹ́. jẹ́ á bẹ̀rẹ̀ sí jọ wa sí Ọlọ́run fún àánú àti oore rẹ̀ sí wa Ọlọ́run tó tún mú a rí ọjọ́ mìíràn lórí ilẹ̀ alààyè Ọlọ́run tó mú a di ọjọ́ ìkẹwàá ní ìrìn àjò oṣù karùn-ún bí ìjì ṣe ń jà bí afẹ́fẹ́ líle ṣe ń fẹ́ Ọlọ́run yẹn pa wá mọ́ ẹ jẹ́ ká sọ nǹkan tó dára láti inú ọkàn wa sí Ọlọ́run yẹn ẹ jẹ́ a yìn ọlọ́run yẹn pé a tún rí àánú rẹ̀ gbà láti wà láàrin alààyè ọkàn kò jẹ́ kí àjàkálẹ̀ àrùn ó kan àwa àti ilé wa kò jẹ́ kí wọ́n ru òkú ọmọ wa ká wa mọ́lé kò jẹ́ kí ìbànújẹ́ ó dorí wa kodò ọlọ́run tó ń tọ́jú wa bàbá aláàánú wa bàbá olóore wa ó ní igi lẹ́yìn ọgbà ayé wa kò jẹ́ kó fún wa gẹ́gẹ́ bí ìpinnu sátánì kò jẹ́ kí ikú àìtọ́jọ́ kó ya ilé wa bẹ́ẹ̀ ni ò jẹ́ kí àtijẹ àtimu kó jẹ́ ìnira fún wa ògo ni fún olúwa lókè ọ̀run jésù olúwa wa kí olúwa kí ó pẹ̀lú yín ẹ jàre ẹ wólẹ̀ fún àdúrà ọlọ́run ayérayé níṣe la sọ wípé ẹ ṣé igi lẹ́yìn ọgbà ayé wa òpó tó gbé ayé wa ró kìnìún ẹ̀yà júdà aṣíwájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ ògbéni níjà kẹrù ó bá ọ lọ́rọ̀ ọba tí ọjọ́ orí ò lè sọ di ọ̀lẹ níṣẹ́ la gbé ẹbọ ọpẹ́ wá síwájú ìtì àánú làárọ̀ yìí pé ẹ tún mú àárí ọjọ́ mìíràn lórí ilẹ̀ alààyè ẹ mú àdí ọjọ́ ìkẹwàá nínú ìrìnàjò oṣù karùn a ò sàn àwọn tí ikú ti pa lọ a ò sàn ju àwọn tí ibi ṣẹlẹ̀ sí lọ ṣùgbọ́n ó wù yín nínú àánú yín láti tún mú wa wà láàyè jọlọ́run ayérayé a dá gbogbo ògo padà sọ́dọ̀ yín lórúkọ jésù olúwa gba ọpẹ́ wa o lórí ẹbí lórí ará lórí ìdílé àti gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run lórí àwọn èwe wa lórí àwọn ọ̀dọ́ wa lórí ọkùnrin lórí obìnrin lórí àwọn tó wà ní ọ̀nà jíjìn àdúpẹ́ ọlọ́run pé ẹ ò jẹ́ wọn ó fi òkú ẹnikẹ́ni ṣọwọ́ sí wa ìpè ìbànújẹ́ ẹ ò jẹ́ kó ya ilé wa ìpè tí ènìyàn máa ń gbà tómi máa ń bọ́ lójú ẹni ìpè téèyàn máa ń gbà téèyàn máa ń ya aṣọ mọ́ra rẹ̀ lọ́rùn téèyàn máa ń gbára dálẹ̀ òjì ó jẹ́ ìpín wa a sọ ọlọ́run lórúkọ jésù olúwa ọpẹ́ wa o ẹ ò jẹ́ kí àjàkálẹ̀ àrùn ó ya ilé wa bẹ́ẹ̀ lẹ ò jẹ́ kó rí fún wa gẹ́gẹ́ bí ìpinnu sátani àti ọmọ ogun rẹ̀ ọlọ́run tó ń tọ́jú wa a mọ rírì òre yín a jẹ́wọ́ pé ẹ̀yin ló ń pa wá mọ́ ẹ̀yin ló ń dáàbò bò wá ẹ̀yin ló ń kó wa ayọ̀ ní ìgbà tí ibi àti ewu yí wa ká lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa o gẹ́gẹ́ bí ènìyàn arẹra wa sílẹ̀ níwájú yín gbogbo àìwà bí Ọlọ́run gbogbo àìjẹ́ olóòótọ́ sí yín gbogbo àìbẹ̀rù yín tó gbogbo àìgbọ́ràn sí ìkìlọ̀ àti àṣẹ yín gbogbo ibi tí a ti mú yín bínú nípa àwọn tí a ṣe àti nípa àwọn ohun tí a fi sílẹ̀ láì ṣe bàbá aláàánú lórúkọ Jésù Olúwa fàánú dáríjì wa o jẹ́ ọlọ́run ayérayé a béèrè fún ìwà láàyè ẹ̀mí mímọ́ pé nínú ìpéjọpọ̀ yìí àti nínú ayé gbogbo ọkàn tí wọ́n ń darapọ̀ pẹ̀lú wa nínú ìsìn yìí lórí afẹ́fẹ́ ní ibikíbi tí ẹnì kọ̀ọ̀kan wà pé kí ẹ̀mí mímọ́ yín kó jọba ní ọkàn àyà wa pé nípasẹ̀ agbára ẹ̀mí mímọ́ yín kárí ẹ̀yin ọlọ́run ní ọ̀nà ìyanu lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ fún wa o ọ̀rọ̀ iye yín tẹ́ ọ̀ràn sí wa olúwa fi tún ayé wa ṣe ẹ tún wa ṣe ẹ agbára wa ṣe ẹ mú wa súnmọ́ yín sí i ẹ ràn wá lọ́wọ́ ká lè fẹ́ràn yín sí i ẹ ràn wá lọ́wọ́ kí ìgbé ayé wa lè máa mú inú yín dùn ògo ni fún orúkọ yín gbàdúrà pé ní ìparí ìsìn yìí tí a bá rí ẹnikẹ́ni tó wà níwájú yín pẹ̀lú ọkàn wíwúwo ẹ ó sọ ọkàn wíwúwo bẹ́ẹ̀ di pẹ̀tẹ́lẹ̀ ẹ ó sì dá sí ọ̀rọ̀ ayé wa ayé wa ò sì ní wà bákan náà mọ́ ògo ni fún olúwa lókè ọ̀run jésù kristi olúwa wa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 is a demonstration of Wirecast. Ẹ̀kọ́ kíkà ti òwúrọ̀ yìí, èyí tí ó jẹ́ ìkíní, òun ni a ó rí nínú Májẹ̀mú Láéláé, orin Dáfídì. Ẹ̀kọ́ Májẹ̀mú Láéláé ti òwúrọ̀ yìí ni a ó rí nínú orin Dáfídì ìkọkànlélọ́gbọ̀n. A ó ka ẹsẹ̀ kíní títí dé ẹsẹ̀ ìkarùn-ún a ó ré kọjá lọ sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún tí dé ìkẹrìndínlógún psalm thirty one one to five then we we'll skip to fifteen and sixteen. olúwa ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé má ṣe jẹ́ kí ojú kí ó tì mí gbà mí nínú òdodo rẹ dẹ̀tí rẹ sílẹ̀ sí mi gbà mí nísinsìnyí ìwọ máa ṣe àpáta agbára mi ilé ààbò láti gbà mí sí nítorí ìwọ ni àpáta mi àti odi mi nítorí náà nítorí orúkọ rẹ má ṣe má ṣe ìtọ́ mi kí o sì má ṣe àmọ̀nà mi yọ mí jáde nínú àwọn tí tí wọ́n nà sílẹ̀ fún mi ní ìkọ̀kọ̀ nítorí ìwọ ni ààbò mi ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé ìwọ ni o ti rà mí padà olúwa ọlọ́run òtítọ́ ẹsẹ̀ ìkẹẹ̀dógún ìgbà mi ń bẹ ní ọwọ́ rẹ gbà mí ní ọwọ́ àwọn ọ̀tá mi àti ní ọwọ́ àwọn tí ń ṣe inúnibíni sí mi ṣe ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ lára gbà mí nítorí àánú rẹ èyí ni ọ̀rọ̀ olúwa. ẹ̀kọ́ látinú májẹ̀mú tuntun ìṣe àwọn àpọ́stélì orí ìkeje a ó bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta ìṣe àwọn àpọ́stélì orí ìkeje a ó bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹjú mọ́ ọ̀run ó sì rú ògo ọlọ́run àti jésù ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run ó sì wí pé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run nígbà náà ni wọ́n kígbe lé ohùn rárá wọ́n sì di etí wọn wọ́n sì fi ọkàn kan irọ́ lù ú wọ́n sì wọ́ ọ sẹ́yìn òde ìlú wọ́n sì sọ ọ́ ní òkúta àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ ní ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní Sọ́ọ̀lù. So wọ́n sọ stefanu lé òkúta ó sì ń ké pe olúwa wípé jésù olúwa gba ẹ̀mí mi ó sì kúnlẹ̀ ó kígbe lé ohùn rara wípé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn nígbà tí ó sì wí èyí ó sùn èyí ni òpin ẹ̀kọ́ kíkà náà ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àti òdodo Jésù a ó dìde dúró láti kọ orin nínú ìwé orin wa okòólélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́rin three hundred and twenty-four okòólélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́rin. kí a gbàdúrà a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run tí ẹ jẹ́ kí a rí ọjọ́ ìsinmi kejì nínú oṣù karùn-ún ọdún two thousand and twenty láyọ̀ àti àlàáfíà olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa àkókò tó láti gbọ́ ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ mú ju ìdàkídà olójú méjì lọ olúwa bá wa sọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. This is a demonstration of Wirecast. Ẹsẹ̀ Bíbélì tí a ó fi gba ara wa níyànjú ní òwúrọ̀ yìí ni ó wà ní orin Dáfídì orin kọkànléní ọgbọ̀n ẹsẹ̀ kínní orin Dáfídì orin kọkànléní ọgbọ̀n ẹsẹ̀ kínní Olúwa ìwọ ni mo gbẹ́kẹ̀lé mi lé má ṣe jẹ́ kí ojú kí ó tì mí gbà mí nínú òdodo rẹ lẹ́ẹ̀kan sí i olúwa ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé má ṣe jẹ́ kí ojú kí ó tì mí gbà mí nínú òdodo rẹ àkọ́rí ọ̀rọ̀ wa ní òwúrọ̀ yìí ni ta ni o fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ ta ni o fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ àwọn onímọ̀ ìjìnlẹ̀ gbà wípé àwọn ènìyàn púpọ̀ ló kọ ìwé orin dáfídì sáàmù lára àwọn nǹkan sáàmù ni mose ó kọ sáàmù ẹyọ kan èyí tí ó jẹ́ sáàmù àádọ́rùn-ún dáfídì náà kọ sáàmù ó kọ sáàmù tó tó bíi mẹ́tàléníàádọ́rin Solomoni náà kọ méjì lára méjèèjì méjèèjì tó kọ náà ni sáàmù kejìléníàádọ́rin àti ìkọ ìkẹtàdínníàádóje Asafi náà kọ ó kọ sáàmù méjìlá Emmanuel kọ ó kọ sáàmù kan sáàmù tí ó jẹ́ orin kejìdínláàádọ́rùn-ún ẹ́tánì náà kọ okọ ẹyọ kan táàmù tó kọ náà ni sáàmù kọkàndínláàádọ́rùn-ún ẹsẹ̀káyà kọ sáàmù mẹ́wàá àti àwọn ọmọkùnrin kóra náà kọ sáàmù mọ́kànlá gbogbo sáàmù tí ó kù a kò mọ àwọn tí ó kọ ọ́ sáàmù orí kọkànléní ọgbọ̀n yìí jẹ́ ọ̀kan lára àwọn sáàmù tí dáfídì kọ sáàmù yìí ń ṣàkàwé wípé kí a gbẹ́kẹ̀lé olúwa ní àkókò wàhálà ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹjọ sáàmù orí kọkànléní ọgbọ̀n sọ wípé kò sí irú ìdojúkọ tàbí ìdánwò tí a lè máa là kọjá a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé olúwa ọlọ́run wa onísáàmù ní kí olúwa ọlọ́run kí ó yọ̀ kí ó yọ òun kúrò nínú àwọn tí wọ́n nà sílẹ̀ fún òun ní ìkọ̀kọ̀ nítorí ọlọ́run ni ààbò òun nínú àdúrà rẹ̀ ó ní ní ọwọ́ ọlọ́run ni òun fi ẹ̀mí òun lé àti pé ó ti ra òun padà nítorí wípé ọlọ́run òtítọ́ ni ó ní òun ti kórìíra àwọn ẹni tí a ti ń fiyè sí èké asán ṣùgbọ́n òun ti gbẹ́kẹ̀lé olúwa ẹsẹ̀ kọkànlá sọ wípé òun di ẹni ẹ̀gàn láàrin àwọn ọ̀tá ohun gbogbo láàrin ọ̀tá láàrin àwọn ọ̀tá ohun gbogbo pẹ̀lúpẹ̀lú láàrin àwọn aládùúgbò àti ojúlùmọ̀ òun òun sì di ẹ̀rù àwọn tí ó sì ń rí òun lóde yẹra fún òun síwájú sí i ó ní òun di ẹni ìgbàgbé kúrò ní iyè bíi bí òkú òun sì dàbí ohun èlò fífọ́ dáfídì ní nítorí tí òun gbọ́ ẹ̀gàn ọ̀pọ̀ ènìyàn ẹ̀rù wà ní à gbogbo àwọn ọ̀tá sì tún gbèrò àti gba ẹ̀mí òun kúrò bí àwọn olórí àlùfáà sadusí farisí ṣe gbìmọ̀ àti gba ẹ̀mí jésù kristi kó tó di wípé jésù kú lórí igi àgbélébù tí ó sì jíǹde ní ọjọ́ kẹta ṣùgbọ́n Dáfídì gbẹ́kẹ̀lé Olúwa ó wí báyìí pé ní ẹsẹ̀ kẹrìnlá ó ní ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé Olúwa èmi ní ìwọ ni Ọlọ́run mi ẹ jẹ́ kí a wo ìtàn Jósẹ́fù alálàá nínú Bíbélì ó láàlá ó sì rọ àlá náà fún àwọn arákùnrin rẹ̀ ó ní àwa àwa ń yí ìtì ní oko sì wò ó ìtì tèmi dìde ó sì dúró ṣánṣánṣán sì wò ìtì tìyín dìde dúró yíká wọ́n sì ń tẹríba fún ìtì ti èmi àwọn arákùnrin rẹ̀ sì wí fún un pé ìwọ ò wá jọba lórí wa bí tàbí ìwọ ò ṣe olórí àwa nítòótọ́ wọ́n sì kórìíra rẹ̀ sí i nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀ ó tún lá àlá mìíràn ó ní sáà wò ó ọ̀run àti òṣùpá oòrùn àti òṣùpá àti ìràwọ̀ mọ́kànlá ń foríbalẹ̀ fún mi bàbá rẹ̀ sì bá wí ó sì wí ó sì wí pé alákíní ìwọ láàyè èmi àti ìyá rẹ àti àwọn arákùnrin rẹ yóò wá nítòótọ́ láti foríbalẹ̀ fún ọ bí àwọn arákùnrin rẹ sì ṣe ìlara rẹ̀ sí i kí a má fa ọ̀rọ̀ gùn wọ́n ta Jósẹ́fù fún àwọn oníṣòwò ará Mídíánì ní ogún owó fàdákà síwájú sí ata Joseph fún Pọ́tífà jòyè Fáráò kan lórí ẹ̀ṣọ́ ara Íjíbítì Pọ́tífà sì fi Joseph ṣe olórí ilé rẹ̀ àti olórí ohun gbogbo tí ó ní ṣùgbọ́n ìyàwó Pọ́tífà fẹ́ kí Jósẹ́fù bá òun ṣe àṣepọ̀ Jósẹ́fù kọ̀ jálẹ̀ wípé òun kò lè ṣe irú nǹkan báyìí sí ọ̀gá òun àti wípé inú ọlọ́run ò dùn sí irú wà bẹ́ẹ̀ èyí ló mú di èrò inú túbú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di alákòóso ní ilẹ̀ íjíbítì kí ni a fẹ́ fàyọ nínú eléyìí jósẹ́fù gbẹ́kẹ̀lé ọlọ́run ní ilé pọ́tífà ni ò jẹ́ kí ó fi bá aya pọ́tífà ṣe àṣepọ̀ jósẹ́fù gbẹ́kẹ̀lé ọlọ́run ní àsìkò ìdánwò ìpọ́njú àti wàhálà àti ìṣòro ta ni ìwọ fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ ti Ṣedraki Meshaki àti Abednego wọ́n kọ̀ láti foríbalẹ̀ fún òrìṣà àti ère wúrà tí ọba Nebukadnezari gbé kalẹ̀ àwọn olùfisùn sì fi ẹjọ́ wọn sun ọba ọba sì pàṣẹ wípé kí a mú Ṣedraki Meshaki àti Abednego wá ó sì wí fún wọn wípé bí ẹ̀yin bá kọ̀ láti tẹríba fún ère wúrà mi tí ẹ kò sì sin òrìṣà mi a ó gbé yín ní wákàtí kan náà sọ sí àárín iná ìléru tí ń jó ta ni ọlọ́run náà tí yóò sì gbà yín kúrò ní ọwọ́ mi ọba nebukadnasari ló sọ eléyìí sí àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọkùnrin mẹ́ta náà sì fèsì wípé bí ó bá rí bẹ́ẹ̀ ọlọ́run wa tí àwa ń sìn lè gbà wá lọ́wọ́ iná ìléru náà tí ń jó òun ó sì gbà wá lọ́wọ́ rẹ ìwọ ọba nebukadnesari ọlọ́run tí wọ́n ọlọ́run tí wọ́n gbẹ́kẹ̀lé sì yọ wọ́n kúrò nínú iná ìléru wọ́n kó wọn sínú iná ṣùgbọ́n iná kò ṣe nǹkan kan fún wọn nígbẹ̀yìn gbẹ̀yìn a dá àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ a sì gbé wọn ga ta ni ó fi ṣe é gbẹ́kẹ̀lé rẹ̀. Iṣẹ́ àwọn àpọ́sẹ́lì tí a kà fún májẹ̀mú tuntun lẹ́ẹ̀kan. Stefanu dé ojú ikú ó fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run ó sì ń ké pe Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi ní àkókò wàhálà ní àkókò ìdánwò ní àkókò ìpọ́njú ta ni o fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀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 orí ẹni ọlọ́run ẹni ni ó túmọ̀ sí wípé ọlọ́run ni ó yẹ kí a fún ohun gbogbo ní àkókò yìí ní àkókò coronavirus yìí àrùn jẹjẹrẹ dani a fi ṣe ìgbẹ́kẹ̀lé wa ọlọ́run ló yẹ kí a fi ṣe ìgbẹ́kẹ̀lé wa nítorí òun ni ó tó gbà wá lọ́wọ́ àjàkálẹ̀ àrùn ti coronavirus èrè wo ló wà nínú kí a fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé wa àkọ́kọ́ ìfọ̀kànbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlàáfíà ìkẹta ìgbéga àti adéyè ní ọ̀run ní ọjọ́ ìkẹyìn ní irú àkókò bí èyí tí ọkọ ń fi ọmú ìyàwó rẹ̀ ṣe owó tí ọ̀rẹ́ ń fi ọ̀rẹ́ rẹ̀ ṣe ogún owó tí ọmọ tí ń dalẹ̀ ọ̀gá rẹ̀ tí ìṣúná owó wa lọ sílẹ̀ ta ni ó fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ báwo la ṣe fẹ́ fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé wa a gbọ́dọ̀ àkọ́kọ́ àkọ́kọ́ gbà pé ẹlẹ́ṣẹ̀ ni wá bíbélì ní gbogbo ènìyàn ni ó ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo ọlọ́run róòmù orí kẹta ẹsẹ̀ kẹtàléní ogún nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ọlọ́run ní iyè tí kò ní pẹ̀kun nínú jésù kristi olúwa wa a gbọ́dọ̀ ronúpìwàdà ẹlẹ́ẹ̀kejì nítorí náà naa ronúpìwàdà kí ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ ṣe àwọn àpọ́sítélì orí kẹta ẹsẹ̀ kọkàndínlógún gbogbo a gbọ́dọ̀ gbàgbọ́ wípé ọlọ́run fẹ́ràn wa àti wípé jésù kú fún wa róòmù orí karùn-ún ẹsẹ̀ kẹjọ pátápátá rẹ̀ ni pé a gbọ́dọ̀ pé jésù sínú ayé wa. nípa àdúrà ìgbàgbọ́ ìfihàn orí kẹta ẹsẹ̀ ogún ta ni o fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ta ni mo fi ṣe ìgbẹ́kẹ̀lé mi ẹ jẹ́ ká fi ọlọ́run olódùmarè ṣe ìgbẹ́kẹ̀lé wa. ìwọ ni mo gbé ọkàn mi lé ìwọ tí ń gbé inú ọrùn o olúwa ṣe ìrànwọ́ mi bàbá ìwọ ni mo gbé ọkàn mi lé. ní ìdáhùn sí ọ̀rọ̀ ọlọ́run tí ó ti orí ìtẹ́ àánú wá mo rọ̀ wá lórúkọ ọlọ́run alààyè kí á dìde lórí ẹsẹ̀ wa bí a ó ti fi tọ̀wọ̀tọ̀wọ̀ jẹ́wọ́ òtítọ́ ìgbàgbọ́ wa ta ni ẹni tí a gbàgbọ́ mo gba ọlọ́run bàbá olódùmarè gbọ́ ẹlẹ́dàá ọ̀run wa ayé mo gba jésù kristi gbọ́ ọmọ rìnrìn kan ṣoṣo olúwa wa ẹni tí a fi ẹ̀mí mọ́ lóyún ẹni tí a bínú maria wúndíá ẹni tí ó jìyà lọ́wọ́ pọ́ọ̀tì pilatu ẹni tí a kàn mọ́ àgbélébù ẹni tí ó kú tí a sì sin ó sọ̀kalẹ̀ ro ipò òkú ní ìjọ́ kẹta ó jíǹde kúrò ní òkú. No ó rẹ òkè ọ̀run ó sì jókòó lọ́wọ́ tán bọ́lódùmarè ibẹ̀ la ó ṣèdájọ́ ààyè òun òkú mo gba ẹ̀mí mọ́ gbọ́ jọ mọ́ ènìyàn ọlọ́run dàpọ̀ àwọn èèyàn mímọ́ dáríjì ẹ̀ṣẹ̀ àjíǹdára ní ìsà òkú àti ìyè tí kò ní pẹ̀kun àmín kí olúwa kí ó pẹ̀lú yín ẹ wólẹ̀ kí a ṣàdúrà adúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wa fún àǹfààní oore ọ̀fẹ́ àti agbára ìwàláàyè èyí tí ẹ fi fún ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ní pàtàkì láti ọjọ́ ìsinmi kejì lónìí ọjọ́ kẹwàá nínú oṣù ìkarùn-ún ọdún two thousand and twenty adá gbogbo ògo ọlá àti ìyìn padà sí ọ fún àlàáfíà èyí tí ẹ fi fún ọkàn wa pàápàá jùlọ àwọn adarí wa orílẹ̀-èdè wa àti àwùjọ àgbáńlá ayé àyàn fún ìfẹ́ ìkẹ́ àti ìgẹ̀ èyí tí ó wà lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa nínú làásìgbò nínú ìlà ìlò tó ń bẹ káàkiri àwùjọ wa lọ́jọ́ òní síbẹ̀ ó dá ẹ̀mí wa sí ajẹ́wọ́ rẹ̀ ajẹ́wọ́ rẹ̀ pé ìwọ ni a fi ṣe ìgbẹ́kẹ̀lé wa ní tòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ èyí tí a gbọ́ lọ́jọ́ tòní ọlọ́run ayérayé tẹ́wọ́ gba ọpẹ́ wa lórúkọ jésù olúwa tẹ́wọ́ gba yìn wa a fún orílẹ̀-èdè wa ọlọ́run aṣúre lákòókò yìí pé ìwọ ni ọba tó tó gbẹ́kẹ̀lé bẹ́ẹ̀ni wípé ìbùkún ni fún ọkùnrin náà tí ó fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú ohun tí ó ń dojúkọ wá lákòókò yìí àtàgbà àtọmọdé àtèwe àtòyún inú ọlọ́run gẹ́gẹ́ bí ìgbẹ́kẹ̀lé wa ti dúró nínú rẹ lórúkọ jésù olúwa dá sí ọ̀rọ̀ ayé wa ìletò ibi tí ẹnìkọ̀ọ̀kan wá gbé gbé tẹ̀dó sí. Si lákòókò yìí ọwọ́ agbára ìṣẹ́gun rẹ ọlọ́run jẹ́ ọba lé ayé wa asúre fún gbogbo àwọn adarí wa ọlọ́run àánú ìwọ ló ní ọkàn ọba àti àwọn aṣáájú ní ìkáwọ́ ẹ̀mí tí ń gbẹ́kẹ̀lé ọ ní tòótọ́ tí wọ́n fi darí wa sí ibùdó tí ìwọ ọlọ́run ti ní lọ́kàn nínú ìrìn àjò yìí olúwa yọ̀ǹda rẹ̀ fún wọn bákan náà la gbàdúrà fún àlàáfíà fún ìjọ rẹ bẹ́ẹ̀ wípé ìjọ ọlọ́run tẹ̀síwájú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìjọba ọ̀run àpáàdì òní lágbára lórí rẹ̀ ọlọ́run ìgbẹ́kẹ̀lé wa nínú rẹ nípasẹ̀ ti ìjọ lóhun tí ìjọ ń dojú kọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ jésù olúwa dá sí ọ̀rọ̀ ayé wa onírúurú àti ọkàn ènìyàn lakótọ̀ ọ wá lónìí ọjọ́ ìkẹwàá oṣù karùn-ún gbogbo ohun tí ẹnìkọ̀ọ̀kan ń kọjá nínú oṣù karùn-ún yìí má parun sínú rẹ o àsúre fún gbogbo àwọn adarí wa nínú ìjọba kan náà pẹ̀lú bá wa súre fún wọn ìmísí rẹ lọ́tun lórúkọ Jésù jẹ́ ó wà lórí ayé wọn gbogbo àwọn ọmọ ìjọ wa káàkiri àwùjọ àgbáńlá ayé níbi tí ẹnìkankan gbé wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run wàánú ìwàláàyè rẹ ọ̀run má jẹ́ ó fi ayé wọn sílẹ̀ ìlérí ayọ̀ rẹ ńlá fún wa fún oṣù karùn-ún yìí lórúkọ Jésù jẹ́ ó wá sí ìmúṣẹ gbogbo ohun tó sì jẹ́ ìpèníjà lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa bó ti farahàn nínú iná ìléru fún ti àwọn ọmọ ebéèrú mẹ́ta nì ọlọ́run wàánú àwa náà fi ìgbẹ́kẹ̀lé wa sínú rẹ gẹ́gẹ́ bí ìjọ fún gbogbo àwọn ọmọ ìjọ wa káàkiri àwùjọ àgbáńlá ayé ọlọ́run wàánú dá sí ọ̀rọ̀ ayé wa lórúkọ jésù ọlọ́run bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa wò ohun tí ó sì jẹ́ ẹ̀dùn ọkàn ayé wa bí a ti mú ọ̀tọ̀ wá lónìí lórúkọ jésù kristi má jà gba ìrètí jù a ti fayọ̀ bẹ̀rẹ̀ oṣù karùn-ún ọlọ́run nípa agbára oore ọ̀fẹ́ rẹ má parun sínú rẹ̀ májẹ̀mú rẹ ọ̀run fún oṣù yìí lórúkọ jésù jẹ́ wá sí ìmúṣẹ nígbà tí àkókò yóò bá wá sí òpin àtàwa àti gbogbo ìjọ rẹ lápapọ̀ oore ọ̀fẹ́ láti lè péjọpọ̀ yìnyín kọrin ìṣẹ́gun júbà àti yìnyín níwájú rẹ lórúkọ Jésù Ọlọ́run fi fún ayé wa lẹ́yìn àkókò yìí má jáde ní ìtanù lẹ́yìn àkókò yìí má jáde ní àgbégbìn gbogbo agbára àti ìjì coronavirus lórílẹ̀‐èdè wa láwùjọ àgbáńlá ayé Ọlọ́run bá wa dáwọ́ rẹ̀ dúró ẹ̀mí mímọ́ bá wa fi òpin sí i ìgbẹ́kẹ̀lé wa nínú Kristi lérè àgbẹ̀ ìgbẹ́kẹ̀lé ọlọ́run dùn gbígbé nínú Kristi lérè ọlọ́run wa gbẹ́kẹ̀ wa lé ọ pé wo ló tó gbani agbára àwọn oníṣègùn ò bẹ́ẹ̀ ni agbára ìjọba ò lè ṣe nípa ọgbọ́n orí tàbí ohun tí ènìyàn ní ní ìkáwọ́ rẹ̀ ìgbẹ́kẹ̀lé wa nínú rẹ fún àwọn ohun wọ̀nnì ọlọ́run ìyanu lórúkọ Jésù májò ó asán gbogbo àwọn wọ̀nyí tó sì ń jẹ́ aṣáájú ní ìhà kan tàbí òmíràn ọlọ́run àánú lẹ́ẹ̀kan sí túbọ̀ bá wa fún wọn ní agbára ró wọn ní okun ìmísí rẹ ọ̀run kó má ṣe fi ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ lẹ́yìn àkókò yìí lórúkọ jésù jẹ́ ká lè kọrin ọpẹ́ sí ọ àmú ẹ̀dùn ọkàn wa tọ̀ ọ́ wá lákòókò yìí ọlọ́run ìyanu ohun tó jẹ́ ẹ̀bẹ̀ ẹ̀dùn ọkàn ẹnìkọ̀ọ̀kan wa lákòókò yìí àti ṣáájú rẹ̀ lórúkọ jésù dá sí ọ̀rọ̀ ayé wa ojú ó tì wá o ara má jẹ́ ó ní wá ìdààmú ó kéré ó tóbi àìsàn tó gbóògùn eléyìí tí ò gbóògùn wọ́n ṣe nípa lórí ẹ wa jáde alábòkún fún ká sì máa gbé láì léwu a ó máa yìn ọ́ ògo ni forúkọ mímọ́ rẹ láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín wọ́dé yíyẹ ẹni ọ̀dọ́ àgùntàn náà. ní orúkọ Olúwa tí ó ṣe iyebíye a kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí iwájú olúwa a gbàdúrà pé lórúkọ jésù ọjọ́ ìsinmi òní kò ní jẹ́ àṣemọ fún ẹnikẹ́ni nínú wa oore ọ̀fẹ́ láti lè ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run yóò yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ là ń kí àwọn ọlọ́jọ́ ìbí tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn nínú oṣù karùn-ún a gbàdúrà pé bí ẹ ṣe ń dàgbà sí ní ọjọ́ orí oore ọ̀fẹ́ ọlọ́run okun àti agbára yóò máa pọ̀ sí nínú ayé yín ní ìwòye àmọ́dún tí àwọn alààyè ó máa ṣe ọjọ́ ìbí wọn ẹ ò ní wà ní ibojì ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín wa létí pé ní abẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run ní gbogbo ọjọ́ Wednesday ni a máa ń péjọ pọ̀ a sì máa ń darapọ̀ níbikíbi tí a bá wà láti gba ara Olúwa ní dédé agogo méjìlá ọ̀sán ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe èyí ká pèsè ara wa sílẹ̀ ní ilé wa kára ká gbé bí coke ni ọlọ́run bá fún wa ní oore ọ̀fẹ́ bí non-alcoholic wine bá ní ká pèsè rẹ̀ ká pèsè wáìnì wa sílẹ̀ ní ilé wa àti búrẹ́dì àkàrà ká darapọ̀ pẹ̀lú wa nínú ẹ̀mí ọlọ́run yóò sì bùkún fún wa bí a ṣe ń ṣe èyí ní orúkọ jésù bákan náà ni à ń gbà wá níyànjú gẹ́gẹ́ bí ọmọ ìjọ pàápàá jùlọ àwa adarí class class leaders láti gbìyànjú láti máa pe àwọn ọmọ kíláàsì wa àti àwọn ọmọ ìjọ kọ̀ọ̀kan ní orí ẹ̀rọ alágbèéká ká fi lè mú tí ọmọ ìjọ kọ̀ọ̀kan bá ń là kọjá tí a bá sì rí ẹnikẹ́ni tó ń la àkókò ìdojúkọ kọjá nínú àwọn ọmọ ìjọ ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti fi tó alábòójútó létí tàbí àwọn àlùfáà tàbí àwọn ìríjú ká lè mọ bí a ṣe lè ran irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí a bá rí ẹnikẹ́ni tí Ọlọ́run fi sí lọ́kàn láti báyìí ní àwọn ọmọ ìjọ pàdé ní ọ̀nà kan tàbí òmíràn bóyá ọlọ́run fi sí ọlọ́kàn láti pèsè fún jíjẹ mímu àwọn ẹlòmíràn nírú àkókò yìí tí ọ̀pọ̀lọpọ̀ ńlá ìdojúkọ kọjá tá a bá fẹ́ ṣe léyìí nípasẹ̀ ìjọ ọlọ́run bákan náà a lè pe alábòjútó ká fi tó wọn létí tàbí àwọn àlùfáà tàbí àwọn ìríjú a ó dẹ̀ mọ̀ bí èyí ó ṣe dé ọwọ́ àwọn tí a bá ní irú ètò bẹ́ẹ̀ fún bí a ṣe ń pèsè fún ẹ̀ ní àwọn ẹlòmíràn ẹnìkọ̀ọ̀kan wa a ò ní di aláìní iṣẹ́ ò sì ní di ìṣẹ́ mọ́ wa lọ́wọ́ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín bákan náà la rán wa létí láti san ìdámẹ́wàá wa àwọn ẹ̀bùn wa fún Ọlọ́run sínú àpò òṣùwọ̀n ìjọ bí wọn ó ṣe máa bí wọn ó ṣe máa tẹ̀ kọjá nínú fọ́nrán tí à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ ká fi ìdámẹ́wàá wa ọrẹ wa ìdúpẹ́ wa ṣọwọ́ sí ìjọ Ọlọ́run bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe eléyìí Ọlọ́run yóò máa bùkún iṣẹ́ ọwọ́ wa a ò sì ní ṣe aláìní ohun tó dára ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín wọn bá wa àlùfáà àti àwa níbi ẹ jẹ́ ká mú ọrẹ wa jáde bí a ṣe ń fi fún Ọlọ́run ó ṣe mí láàánú ó ṣe mí láàánú máa polongo rẹ máa polongo rẹ ọba tó ṣe mí láàánú. Ah, ah, ó ṣe ọ́ lànà ó ṣe mí lànà. Apolongo rẹ̀ apolongo rẹ̀ ọba tó ṣe mí lànà. Ọlọ́run a dúpẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ tí ẹ fi fún wa a ní oore ọ̀fẹ́ láti mú kékeré yìí wá gẹ́gẹ́ bí ọmọ tó mọ rírì oore yín a gbàdúrà pé àti àwa àti ọrẹ wa ẹ jẹ́ ká jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín a gbàdúrà pé ìbùkún ọlọ́run kó má ṣe dáwọ́ dúró nínú ayé wa ẹnìkọ̀ọ̀kan wa ká má padà di aláìní àti jẹ àti mu àti ná àti lò kó má jẹ́ ìnira fún wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ là ń gbàdúrà fún ìjọ àti ọmọ ìjọ kọ̀ọ̀kan pé lórúkọ jésù ọ̀nà má jò ìjọ yín o iṣẹ́ kó má di ìṣẹ̀mọ́ ẹnikẹ́ni lọ́wọ́ òjò ìbùkún ẹ̀yin ọlọ́run kó rọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa ògo ni fún orúkọ yín jésù kristi olúwa wa àmín. fọ̀nà rẹ lé ọlọ́run lọ́wọ́. demonstration of wirecast. ṣìgbẹ́kẹ̀ lè fohùn gbogbo lọ́jọ́ ibi ìwọ yóò rí i pé òun nìkan ló tó ọ gbà ẹni gbẹ́kẹ̀lé ọlọ́run dúró ṣinṣin lóra àpáta a ó mú ìsìn wá sí ìdáhùn dúró bí a ti ń kọ orin okòólélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́jọ hymn three hundred and twelve okòólélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́jọ. thank you Olúwa kí ó pẹ̀lú yín ẹ jẹ́ kí a wólẹ̀ kí a ṣàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orin náà tí a fi mú ìsìn wá sí ìdádúró fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ gbẹ́kẹ̀lé pẹ̀lú pé òun yóò mú un ṣẹ. kí ìròyìn wípé tìrẹ lé àwa jẹ́wọ́ olúwa bí o ti ń jáde lọ olúwa ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀ mi lé má ṣe jẹ́ kí ojú kí ó tì mí ọwọ́ agbára rẹ fi tẹ̀ mí síwájú ayọ̀ ńláńlá jẹ́ kó máa wà pẹ̀lú èmi àti ìdílé mi. olúwa mímọ́ jùlọ ìwọ tí ìfẹ́ rẹ kì í yẹ̀ títí a ṣe kábíyèsí rẹ ọba rere fún oore ọ̀fẹ́ tó fi gbà wá láti tún rí Sunday mìíràn nínú oṣù karùn-ún ọdún 2020 òní tí í ṣe ọjọ́ kẹwàá a gbé ọ̀gá fún ààbò rẹ lórí àwa àti ìdílé Wa fún àǹfààní tí a fi darapọ̀ nínú ìjọsìn tòní àti fún ìbùkún rẹ tó ti túdà lé wa lórí olúwa àwa ti ṣe ohun gbogbo tán nínú ìsìn a mọ̀ dájúdájú wípé ìwọ la fi ṣe ìgbẹ́kẹ̀lé wa àti wípé nínú rẹ òun ni a ní ìrètí a ò gbé ìrètí wa nù nítorí tí ó ṣe iyebíye jùlọ a dúró lórí ìfẹ́ rẹ nítorí tí a mọ̀ dájúdájú pé ìwọ kò kọ ẹnikẹ́ni tó gbẹ́kẹ̀lé ọ rí sílẹ̀ àwa sì ń lọ sí ilé wa àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí a ó dáwọ́lé lábẹ́ ọ̀sẹ̀ yìí nítorí a mọ̀ rírì oore rẹ àti nítorí tí a mọ̀ pé ọwọ́ rẹ ti nà jáde láti gbà wá torí náà ọlọ́run olódùmarè darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò wa ṣòǹgbò tí ṣe tiwa lé àṣẹ pé ní gbogbo onírúurú ìlú ibi tí a ó yà sí ààbò ìwọ ọlọ́run kó dájú lórí wa atẹ́gùn ibi májò fẹ́ lò wá olúwa ọlọ́run olódùmarè wàhálà àti ìdààmú májò jẹ́ ìpín wa àìní májò ṣẹ̀rí wa agbára tí a ó fi bá ọ jọba pẹ̀lú ní ìkẹyìn olúwa wa fi fún wa olúwa nítorí tí àwa ti gbẹ́kẹ̀ wa lé ọ a mọ̀ dájúdájú pé gbogbo àrùn tó gbóògùn àti tí ò gbóògùn gbogbo ran pátálẹ̀ ti tẹ̀rì tẹ́sítì fi agbára àjíǹde fi bá ẹnìkọ̀ọ̀kan wa lò nínú agbára àjíǹde rẹ̀ là ń lọ ilé wa olúwa dúró tì wá ọwọ́ agbára rẹ fi dì wá mú torí tí àwa gbẹ́kẹ̀ wa lé ọ láì má jẹ́ ká dààmú lábẹ́ bó ti wù kí ó rí lópin ọjọ́ òní jẹ́ ká láyọ̀ ká yìn ọ́ lógo nígbà tá ò tún pàdé pọ̀ lábẹ́ ọ̀sẹ̀ yìí tàbí ní ọjọ́ mẹ́jọ orin oró orin orò májò tẹnu ẹnu wa jáde torí pé a kọ́ wípé nínú àgọ́ wa wípé a kì yóò gbọ́ èrò ẹkún mọ́ ayọ̀ ńláńlá jẹ́ kó máa bá wa gbé. Yeah jẹ́ kí ìbùkún rẹ kó ṣe tiwa ní àṣẹ pé tó bẹ̀ tó jẹ́ pé ní gbogbo ọ̀nà a ó dá lábùkù fún ẹ ṣe nítorí pé ẹ ti gbọ́ àdúrà wa títí láyé la ó máa yìn ọ́ tá ó sì máa gbé orúkọ rẹ ga torí tí a gbàdúrà náà ní orúkọ Kristi Jésù Olúwa wa ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo àwọn yóò sì máa gbénu lúwa láéláé àmín. Ah, ìjẹ́ sí abẹ́ ìpamọ́ ìtọ́jú ààbò ìkẹ́ ìgẹ̀ ìfẹ́ àti oore ọ̀fẹ́ ọlọ́run láfara àtọkàn yín sí kí olúwa kí ó bùsùn fún yín kí ó pa yín mọ́ kí olúwa kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí yín lára kó olúwa kó rántí yín sí rere kó olúwa kó bojú wò yín kó fún yín ilé ayọ̀ kó fún yín ní àlàáfíà àlàáfíà nínú ilé yín àlàáfíà lọ́nà yín gbogbo àlàáfíà nígbà tí ẹ̀yin bá jáde àlàáfíà nígbà tí ẹ̀yin bá wọlé àti ìbùkún ọlọ́run olódùmarè ti bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ kí ó wà ní gbogbo yín kó sì máa bá yín gbé lónìí yìí sí àti títí láéláé kò sí ìdálẹ́bi fún àwọn tó wà nínú Kristi ẹ nísinsìnyí kẹ́ máa lọ sínú ayé lálàáfíà kí àlàáfíà rẹ̀ kó máa bá yín gbé lónìí yìí àti títí láéláé àmín.